Adewale, tẹ̀ ń wò yẹn ọmọ dáadáa ni. wálé is my very good friend. Adewale, ò kì í báyọ̀ jà kò dẹ̀ kí n bínú. ẹ̀gbọ́n mi ló jẹ́ kí n mọ pàtàkì ìwé kíkà. ọmọ tí wọ́n bí ń léèrè tó tún tún ra ẹ̀bí ni. it doesn't just lead it leads by example. people who want to be great who wants to be extraordinary in life they don't sleep at night. Adewale is not a gentleman. I know my brother too well. He hates mockers with passion. yeah bọ̀dá mi kí ló kí ló ṣe yín ṣe wa ókè. ọmọ téèyàn ń gbàdúrà wípé kó jẹ́ òun lòun bí bẹ́ẹ̀ ni irú adéwálé jẹ́. why should wale commit suicide why. adéwálé ò lè rí bọ̀ kó máa gbọ̀n ó ní fóbíà fún bọ̀n. kí ló ń ṣe títì. he was gonna shoot. no no kò tó bẹ́ẹ̀. ní àǹfààní nǹkan tí à ń fowó ra tó jẹ́ pé ìpalára ló ṣe fún wa òun gbóná ó tún fa gbígbóná sínú àwa di gbogbogbò náà. igbó lélẹ̀ sá. igbó nínú ilé mi àwọn tó ń bá mi fọ́ òmù kékeré sẹ̀ mi ò sọ fún yín. inú ilé yìí ń rùn fún gbogbo náà. I know you don't smoke but this is Igbo. We found drafts of cocaine in his room. Adéwálé tẹ̀yìn mọ́ nílé ó yàtọ̀ sí ètò wàǹtà. Tí ẹ bá ń wá ìtàn ajá tí ẹ ò rí kò kí ń ṣe lè lè mọ́mù lè lè ṣe wá wá. Ìjẹ́ ìgbà kankan wà tí gbólóhùn àsọ̀ wáyé láàrin ìwọ àti Adéwálé. Kò sí ohun tó jọ rárá. Ìwádìí wa fi yé wa wípé fúnra olóògbé yìí ló ṣekú para. ṣé ọmọ yorùbá ló pe rẹ ayé lè di ẹ lọ́wọ́ di ẹ lẹ́sẹ̀ láì lókun ayé lè ti bí atẹ́gùn fìbọn ránṣẹ́ sí ẹkùn fún para ẹ. dalẹ̀ balẹ̀ kù nípa dalẹ̀ dandan ni kò balẹ̀ lọ. mo mọ ibi tí bàtà ti ń ta mi lẹ́sẹ̀.